Hijra calendar for the Muslims, but Hijra celebration for the innovators. Calendar Hijra òun ni tiwa o. Ayẹyẹ ọdún Hijra kìí ṣe tiwa o. Àwọn oníbídíà ni wọ́n ní ayẹyẹ rẹ̀ o. Àwọn Shia, àwọn Amadiya, àwọn Sufi, àwọn àfọ̀njálàbí. Àwọn ni wọ́n ní pé àwọn kójọ àwọn ń sẹlibireti ìjìra wa hùn má bá wọn dá sí o kì í ṣe tiwa o celebration ìjìra kì í ṣe tiwa o èyí tó jẹ́ tiwa ni kàlẹ́ndà ìjìra tá a fi mọ̀ pé today is one one fourteen forty one èyí tó jẹ́ tiwa nù. kókó kejì no hijira celebration in Islam but in Ahmadism Shiism and Sufism tó tún jẹ́ àtúnsọ àkọ́kọ́ ní ojúpọ̀nà mìíràn kò sí ayẹyẹ ọdún hijira nínú islam wo ṣùgbọ́n ṣíṣe ayẹyẹ ọdún hijira ó wà nínú ìjọ amadiya ó wà nínú ẹ̀sìn shia ó wà nínú ẹ̀sìn sufi àwọn ni wọ́n ní ayẹyẹ ayẹyẹ ọdún hijira o kókó kẹta celebration of new hijira year equals to celebration of new Gregorian year ṣíṣe àjọ̀dún ìbẹ̀rẹ̀ ọdún ìjírá ó dọ́gba sí ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún gíríngorì ìyún ọdún January February kò sí yàtọ̀ láàrin méjèèjì so ńgbà bá ti wá mọ ìdájọ́ tó de ní yí àtàwọn kèfèrí wá apply ìdájọ́ yẹn sí ohun tó pè ní new year wa mùsùlùmí Koko miri, the muslims celebrate only eid al-fitr and eid al hadha any other year celebration is innovation àwa mùsùlùmí a máa ń sọdún eid al-fitr àti eid al-adha èyíkéyìí ọdún mìíràn yàtọ̀ sí yẹn àdàdálẹ̀ ni o ọ̀rọ̀ mi tún rèé new ijira new ijira year celebration is a sin ṣíṣe ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún ìjírá ẹ̀ṣẹ̀ ni o kì í ṣe iṣẹ́ láàdá torí wọ́n lè máa wọ́n lè máa kí ọ pé ẹ̀sìn kú iṣẹ́ láàdá o iṣẹ́ láàdá wo ló ń ṣe wọ́n ń sọdún ìjírá iṣẹ́ ẹ̀ṣẹ̀ ló ń ṣe ìyẹn kì í ṣiṣẹ́ láàdá ọ̀rọ̀ mi tún rè the public holiday for the celebration of new hijra year is political no more is political no more. Gbígba ọlùdé fún ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún hijira òṣèlú ni wọ́n bá débẹ̀ o kò jù bẹ́ẹ̀ lọ o ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ náà ni pé ẹ ìjọba fún àwọn kírísítẹ́nì ní ọlùdé ní ní kírísímàsì ní ìbẹ̀rẹ̀ ọdún ní January so báwo ni nàkíṣe sórí tọ́bọ̀ ò ṣe òun ló bí holiday tíjọba bá declare as a public day for new hijra year political grant ló ní kò ní sunnatica grant kò ní quranic grant ok àwa èsì ìṣe olóṣèlú àbí PDP ni ọ àbí apc ni ọ àwọn èso olóṣèlú mùsùlùmí ni wá tó ti yé má bá wọn dá sí i àwọn olóṣèlú láàrin àwọn mùsùlùmí fasos gọọmenti àwọn ni wọn dá ọlùdé ìjìrà alẹ ọ̀rọ̀ mi túnrè celebration of new hijira year equals to celebration of maulidi nabi equals bidia ṣíṣe ọdún hijira one ọdọgba sí ṣíṣe àjọ̀dún ọjọ́ ìbí ànábì àti kíní kejì wọn ọwọ́ ajá sí bídíà àdádálẹ̀ ọ̀rọ̀ mi tún rè ìjírá calendar is ours any other calendar is theirs ìjírá calendar ti wà nù sọ orí èyíkéyìí calendar míì ti wọn nù tó ti yí ọ ọ̀rọ̀ mi tún the first day of Muharram has no special virtue or mercy over any other day ọjọ́ àkọ́kọ́ nínú Muharram kò ní ọlá kan tó pàtàkì kò ní ìkẹ́ kan tó pàtàkì látọ̀dọ̀ Ọlọ́run ju ọjọ́ mi lọ today is one in Nigeria. Today is one. To Saudi Arabia, yesterday was one. Okay? Kí ni extra laada tó wà lónìí fún wa? It is just ordinary day as other days. Kò sí speciality kankan bẹ̀ pé àjọ irú ọjọ́ òní yìí o ó yẹ kó yàtọ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí ohun tí ó yàtọ̀ lọ́dọ̀ Ọlọ́run lọ ní kó yàtọ̀ lọ́dọ̀ tí ó ń ranù nìyí ni. Yini ìranù lẹ́wọ́ àṣẹ ti yín ni kò sí ní tó ka mùsùlùmí níbi ọ̀rọ̀ one one ìbẹ̀rẹ̀ ọdún wa ju pé sámọ̀kú ni ni one lọ òní ni one ọ̀rọ̀ mi tún rè any special prayer or lecture to mark the new Hijra year is bidia èyíkéyìí àkànṣe àdúrà èyíkéyìí àkànṣe wáàsí láti sàmì ìbẹ̀rẹ̀ ọdún tuntun ìjírá àdádálẹ̀ ní o aláwọ̀ sànù yín sórí àkànṣe àdúrà lọ́jọ́ òní àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ òní láti fi mark underline láti fi sàmì pé today is one one àdádálẹ̀ ni. No happy new year greeting in respect of the new Ijira year. Mo dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé àdánwò yẹn ò ṣẹlẹ̀ níbà yìí náà ẹnìkan kò tí ì kí wa pé ẹ kú ọdún òní o àbẹ́nìkan ti kí ọ bẹ́ẹ̀ torí àlẹ́ mọ́ọ̀dì kántáfìtì o ó ṣeé ṣe kárí kántáfìtì o tí ó kí wa kú ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ̀mọ́ bí àwọn nàkọ́míò bí àwọn nọ́sífàtì áá greeting card yóò ti lọ happy new hijira day many more return oríṣiríṣi òyìnbó lẹ́ẹ̀mọ́ gbọ́ àdánwò yẹn ò ṣẹlẹ̀ sáwà ẹ lẹ́yìn kákìrà wa kọ́ ọdún ìtúnu àwẹ̀ kákìrà wa kọ́ ọdún iléyà lọ́ba parí ìta tó lè kíra wa ni jumua lẹ́yìn yùn no mo lídìí no hijira no isra no no no no no to others ọpẹ́ ní fọ́lọ́run say no to any invitation for the new for the new hijira year celebration tẹnìkan bá ń pè ọ́ pé àwọn pè ọ́ sí ibi hijira àtàwọn o sọ pé no no la la kẹ́límà kan ló jẹ́ nóò ní lárúbáwá láà ní yorùbá rárá wá péré rẹ dáadáa <laughs> rárá ni o ọ̀rọ̀ mi tí mo tún sọ rèé buy hijra calendar and subject it to monthly moon sighting for updating stroke correction by Hijra calendar and subject it to monthly moon sighting for updating or correction. Ra kàlẹ́ndà Hijra wá máa ṣẹ́rí ẹ̀ sí àbọ̀ tí àwọn tí wọ́n ń lọ wọ́ oṣù lóṣooṣù àbọ̀tẹ́ bá ń mú wá kọ́ ọmọ ṣẹ́rí kàlẹ́ndà ìgbà ẹ̀ lóde. Number one In yorùbá land you know, calendar ló dé ní number one and others ok wàá máa ṣẹ́rí ẹ̀ sí pé sọ́ba tí wọ́n rí mu ẹnìkọ̀ọ̀kan yín ẹ gbọ́dọ̀ ní kàlẹ́ndà ìjìra ńlẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ní ńlẹ̀ ẹ fẹ́ ra kàlẹ́ndà lọ́wọ́ ń kàlẹ́ndà wọ́n níbẹ̀ lórí sẹ́ẹ̀tì ọ̀dà ọ̀dà òótọ́ níbẹ̀ lórí sẹ́ẹ̀tì tóòtọ́ so ní lórí sẹ́ẹ̀tì rẹ tó o bá ti ní dáńlódù ẹ̀ muslim pro muslim pro àti other app so tí o máa sọ fún wa pé today is kinní kan ọ wà ọ ní gbẹ̀mílẹ̀ o so ti gbọ́ pé òní final òní final sale rárá o àbọ̀ tí wọ́n bá mú wá níparí oṣù látọ̀dọ̀ sùrìtọ́ọ̀nù láti wá mọ̀mọ́ wípé òní ni ọjọ́ báyìí òní ni àti parí oṣù eléyìí àti bọ́ sínú oṣù eléyìí bí àpẹẹrẹ ní ìsìn Saudi declare àná gẹ́gẹ́ bí one Sultan declare òní gẹ́gẹ́ bí one tí n bá parí ọ̀rọ̀ yìí ń wàá sọ ìfẹ́ẹ̀tì méjèèjì lórí ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyà so wọ́n sàmà sẹ́rí eh, announcement yẹn wọ́n mọ̀ sẹ́rí kàlẹ́ndà yẹn sí announcement ọ̀rọ̀ mi tún rè employers employers use ijira months to pay your employees ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ agbanisíṣẹ́ wàláì ohun tó pè yín láti fi hàn wípé láti fi hàn wípé kì í ṣe ọ̀wọ́ tó bá dùn nú ẹ̀sìn lè máa pọ́n ẹnu ńlá mọ́ ètí ẹ̀mí kọ̀ náà ara yín kì í kọ̀ ẹ fíksì owó oṣù àwọn òṣìṣẹ́ yín sí ìparí oṣù ìjẹra ìyàtọ̀ mélòó níbẹ̀ láàrin òǹkà ọjọ́ Islam àti òǹkà ọjọ́ tàwọn kèfèrí gbogbo dífẹ́ǹsì ibẹ̀ kọ̀kọ́já mẹ́fà àbí three sixty ti wa ti three sixty five or three sixty six abẹ́ẹ̀kọ́ wọ́n ń torí ọjọ́ márùn-ún torí ọjọ́ mẹ́fà lọ́dọ̀ ọlọ́run ó wá lọ pàdánù ẹni tó rẹkọgnẹ́sì kàlẹ́ndà ti Islam torí ọjọ́ tí ò pé tí ò kọjọ́ ọ̀sẹ̀ kan ah, oṣù wa ni ẹ máa fi sanwó wọn tó ti yé lẹ́yìn ẹ̀yin agbanisíṣẹ́ all masjids collect any monthly fee sabilillah on ijira months gbogbo ẹ̀yin mọ́sálásí tẹ́ ti ní ẹ̀dáwó ilé ọlọ́run tẹ́ máa ń dá lóṣooṣù tẹ́ gbé sórí oṣooṣù ẹ má máa kéde pé owó january ńkọ́ nínú ilé ọlọ́run owó february ńkọ́ nínú ilé ọlọ́run ẹ má kéde bẹ́ẹ̀ mà owó muharram ni ẹ má béèrè owó muharram owó sọfàr owó rọ̀bíùlẹ̀ awal owó rọ̀bíù fani oṣù wa ni kẹ́ ẹ máa fi gbowó lọ́wọ́ wa ẹ má fi oṣù kèfèrí gbowó lọ́wọ́ mùsùlùmí mọ́. àwọn eréà tá a sọ yẹn tó jẹ́ bí ìpèníjà fún wa yẹn ta ni nínú yín ni ò ní kápá lórí ẹ̀ àfàlẹ́ nìkan ṣe ọ wà máa sọ fún mi wípé hẹn tọba ní ká máa fowó ká máa fi jíra sanwó oṣù ká máa kéde owó mọ̀ọ́rámù ní mọ́ṣáláṣí ọ̀dà déètì ọjọ́ òbí rẹ̀ ńkọ́ Ani eyé máa ta sí mi ń takùtà mọ́ ṣé mi mọ gba date of birth fún ara mi ni ṣé báwọn tó bí mi ni wọ́n gba date of birth ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì bọ́dì wo ló ní authority láti issue date of birth bàbá mi ni àbíjọba ìjọba now oṣù wo ni ìjọba recognize tẹ́fí fíksì kéèsì sí kóòtù tẹ́fí sanwó oṣù àwọn òṣìṣẹ́ ebi gírígórí ani fìyẹn sílẹ̀ ntọ́ bá yanjú yẹn màá sọ tẹ́ bá di ẹrù méjì lẹ̀ tẹ́ ní tiẹ̀ lélẹ́yìí tẹlomi lélẹ́yìí agbára rẹ̀ òsìgbè méjèèjì èwo ló gbé tèmi ni wàá gbé náà títí ẹ ni wàá gbé yìí. etí ẹ̀kọ́ tiẹ̀ sí lára ni wàá gbé tẹlomiì yẹn tágbára rẹ ò tí ì ka ò ní gbé sì ní léèrè torí pé ọba wa láàyù kálífù lo nọ́fṣání ìláwùs àhá ìtẹ́dọ̀ lágbára kò gbé kàwá lórí ṣé o fi owó kó o sanwó òṣìṣẹ́ rẹ pẹ̀lú owó oṣù ìjírá kó o kẹ́ máa gba owó mọ́ṣáláṣí kẹ́ máa lo oṣù hijira. ṣé ti ń kọ́ nìyẹn ni let us work for the approval of ijira dates in our beloved blessed country ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ lórí bíjọ bó ṣe àpúrúfù déètì ìjẹra fún wa ni ká ṣiṣẹ́ papọ̀ ẹnìkan tún ta sí mi lórí ilé lórí nẹ́ẹ̀sì yìí pé ó ní kí ó ní ó ní ìwọ ọkùnrin ọ̀gẹ́ta ara rẹ mọ́ o ìwọ yìí náà ló ní pé kéèyàn má ṣe é jẹra ìwọ kan náà ló tún sọ pé ká ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ìjira ibo ló wá fẹ́ yà sí báyìí a ní ọmọ sọdún ìjira a sì ní ká ṣiṣẹ́ lórí bíjọba ó sì àpúrúfù ká máa lo déètì ìjira ẹ dákun what is your problem òyìnbó ló gbọ́ yé ni kí n wá Ghana fún ọ kó wá bá ọ sọ ń Ghana ah, ah. ṣe bí ihun tó jẹ́ ultimate goal wa sí gbogbo ohun tí irun ó fi tán lẹ̀ ẹ wọ́n ń déètì ọjọ́ bí wa pẹ̀lú gìrìngorì ni ẹ wọ́n ń sanwó oṣù òṣìṣẹ́ pẹ̀lú gìrìngorì ni wọ́n ń ṣe gbá pẹ̀lú gìrìngorì ni ṣé bí n tí ó kásẹ̀ lẹ́ ni pé kíjọba nàìjíríà kó àpúrúfù hijira date fún wa tán bá ti àpúrúfù rẹ̀ ẹ máa ń gbọ́jọ́ bí yóò mọ rí déètì hijira lórí ọjọ́ ìbí rẹ̀ ẹni tó bá ń ṣe anything pẹ̀lú ìjọba kódà tó fi mọ́ rìsíìtì the only legal calendar in Nigeria is Gregorian tó o bá lọ rè ra ọjà tó o wá sọ fún kọ́sọ́mà wípé muharam ní kọ́kọ́ bẹ́ẹ̀ o tó ní kọ́kọ́ muharam bẹ́ẹ̀ tó bá tiẹ̀ gbà tó bá kọ́ tọ́rọ̀ yẹn bá di kóòtù ó jẹ̀bi kóòtù ó sọ pé what is muharam lónìí what is muharam what is sọfà what do you mean is that January? tí kóòtù ó recognize ẹ pé muharram sofar is months tó bá recognize rẹ sẹ́yìn ló wà á fi wá wé bí nàkọ́mi ó ṣe kó ìjọ sí adámọ̀sẹ̀gbà ọjọ́ wo ni wọ́n kó ìjọ bẹ́ẹ̀ wọ́n ti wà ń bẹ́ẹ̀ lílò ni ọ̀rọ̀ kan ni àbí yíyan bí yíyan bí ológun ológun tí ò ní ìbọn ọ̀rọ̀ mi ìtúrẹ́ hijira calendar is our right under the law of Federal Republic of Nigeria ọ̀rọ̀ pàkàkùn ò lè gbé mi lórí tí mo sọ yìí right wa ni hijira date lábẹ́ òfin Nàìjíríà Nàìjíríà tó recognize all religions Nàìjíríà tó sọ wípé freedom of religion under freedom of religion law section subsection kíní kan yín <laughs> section thirty eight tó freedom of religion eh, náà ló fún mi ní authority láti sọ wípé ijira calendar is our right under the law of Federal Republic of Nigeria.